الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد adájọ́ fún ọlọ́run bàbá tó láàrẹ̀ ga ọlọ́run bá tí ó ṣe àánú fún wa tó ṣe wá ní mùsùlùmí tó tó wá jẹ́ káwà nínú mùsùlùmí tí ẹ̀sìn rẹ̀ ó pàtàkì ẹ̀ tó jẹ́ wípé gbà ni ó mú wá síbi àyè ìjọpọ̀ ẹ̀sìn àyè ìjọpọ̀ ìkẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn ẹ̀kọ́ náà ọlọ́run tó ṣe wá láǹfààní tó fi wá sí kò ń gẹ́ dáadáa ó lè san ló lágbára láti ṣe bẹ́ẹ̀ ní ọba àlà ó lè ṣe pé ah, hadith ẹlẹ́kẹ̀jì ní fáàbù qawli ta'ala wa wassayna al-insana biwalidayhi husna àti àwọn hadith mi tó tẹ̀lé nítorí pé àwọn hadith yẹn ìgangan náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn dáyé lórí kò ní jẹ́ kí a máa pẹ́ púpọ̀ lórí àwọn àlàyé tó wà lórí wọn pàápàá jùlọ tó ṣe wípé àwọn ẹ̀kọ́ tí àyíkámi Bukhari yóò rahimahullahu ta'ala rahmatan wasi'a tí wọ́n fẹ́ jẹ́ akọ́ nínú àwọn àhàdí ènìyàn àti gbìyànjú láti ṣàlàyé àwọn ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin náà kan tó lọ síwájú lábẹ́ bẹ́ẹ̀ hadith ẹlẹ́kẹ̀kẹ̀ nínú tíra yìí al-Adab al-Mufrad ó ní hadith tí ìyá aláhùn àkọ́ ó dọ̀ alátọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn Umar tó sọ wípé rídọ̀ rọ́bì fi rídọ̀ ìwà àríjì وسخط ربي في سخط ربي في سخط الوالد نعم وسخط الرب في سخط الوالد الدواعي لقد عبد الله بن عمر أخر صلى كيكي نبه أو أبو سيفيري تتلي عبد الله بن عمر رضي الله عنه كما يبدو من هذا الحديث ودور الموت الدوري ومن هذا الأثر ودور الموت البواء ولي تي أبا بيري الله رضا رضا àwọn àtiwájú onímọ̀ wọ́n ní pé tí ń jẹ́ rítọ̀ ní kí ìkan kéèyàn kó yọ́nú sí nǹkan tàbí kí nǹkan kan kọ́yọ́ sí tún sí nǹkan kan débi gbígbé kò ní yapa tí bá ń fẹ́ níbi kankan sẹ́yìn bá ń fẹ́ rídọ̀ rọ́ọ̀bù èèyàn fẹ́ kọ́lọ̀ ọba tó láàrin akọ́yọ́rọ́ sí yẹn ohun téèyàn ó ṣe ni wípé èèyàn ó gbìyànjú èèyàn ó wá ìyọ́nú ọlọ́run níbi kórè ọ̀nà àwọn òbí ẹ̀ méjèèjì. àwọn tí wọ́n wá jó ní ìwà yẹn tí wọ́n gbà lérò pẹ̀lú lílì ọ̀nà òbí méjèèjì ní àádọ́gbọ̀n mọ́kànlá. tí òbí méjèèjì tí wọ́n bá pààyàn láṣẹ kí ẹ̀ má yà pa ọ́. ìrọ̀pá adọ́gà tí wọ́n sọ yìí táwọn òbí èèyàn méjèèjì rídọ̀ wọn rídọ̀ lọ́wọ́ àdìdì ní ọ̀fẹ́ rí ọ̀rọ̀ bàbá ẹ̀ ìrọ̀nú àwọn ẹni tó bíyàn òun ni wípé táwọn méjèèjì bá pààyàn láṣẹ tí àṣẹ yẹn yẹn ń bẹ lábẹ́ ìtọ́lọ̀ ọba tó láàrin ta tí ó kọ̀ tí ó sọ fún wọn fẹ́ táàrẹ́ nìkan tó jẹ́ oyè pé mímú àṣẹ táwọn ọmọ wò nìyẹn náà. sáàárín kankan tó jẹ́ òye wáyé pé mímú àṣẹ lò ó lè fa ìbínú ọlọ́run tàbí lílo irú àṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó láàrin kápọ̀ ń pa ẹ̀. táà bá ti rí ọ̀ràn yẹn ní lórí mùsùlùmí kọ́ tẹ̀lé gẹ́gẹ́ bá ti ṣàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀. tí ẹ̀rọ wá gbìyànjú tó bá jẹ́ kí àwọn òbí òkú méjèèjì tí wọ́n jọ lóṣù ìyẹn máa ṣe sábà bí ìyọnu ọlọ́run bọ́ba tó là lè dáná fún yẹn. mi ìdẹ̀rù pé ẹnìkan kan bẹ́ẹ̀ bí tí ọ̀fẹ́ ọ̀nà ọlọ́run àbọ̀ wà èmi tèmi ìbùn ọ̀gá mi fẹ́ ọ̀nà ọlọ́run tèmi ọ̀gá mi lè ti gbé èèyàn. ṣùgbọ́n mo lérò pé ọ̀yẹ́ kẹ́nìkan kan wà mí kó lè wọ̀n wáyà ọ̀nà ọlọ́run ọba kan. bákan náà wọ́n sákọ̀tù rọ́ọ̀bì sákọ̀tù nínú ìdè lárúbáwá àti sọ́kù itu makanan sababu wa asofku itu mana di al-bughdu wal karahiyah al-bughdu wal karahiyah wal karahiyah karahiyah alakọ̀kọ́ òun ni kékeré àwọn abínú ìdákọ́sí kórìíra ẹ̀ àlùmọ́ọ̀nù kí ni àkórìíra kan que, kàròhíyà que, kéèyàn kórìíra kan que, àlùkò kéèyàn máa bínú kan kàròhíyà rẹ̀ kéèyàn kórìíra rẹ̀. tí èèyàn bá fẹ́ kí ọlọ́run ọba tó lára ká tó bá ti kébìnú ọlọ́run ní ń wá kó jẹ́ káwọn òbí òfin ní sọ tó bá ṣe wípé èèyàn fẹ́ jẹ́ kọ́lọ́wọ́ ọba tó láre kọ́ fẹ́ràn òun mọ́ ọbẹ̀ kọ́lọ́wọ́ ọba tó láre kọ́ kórìíra òun ó ṣe nǹkan tí yóò mú àwọn òbí ẹ̀ méjèèjì kó lè wẹ̀. tí òbí ẹ̀ méjèèjì tí wọn ò bá ti dúró sí ìyàn ọlọ́run ọba ọba tó láàrin kò ní dúró sí. tí òbí ẹ̀ méjèèjì tí wọ́n bá ti ń kó ìrẹ̀ ọmọ tí wọ́n ń bínú sọ́mọ ọlọ́run ọba tó láàrin lánàá wọn bínú sí. àyàfi tó bá ṣe pé tí ń fa ìbínú wọn nǹkan tó lọ́wọ́ bá fẹ́ràn. mo rò tó bá ṣe ikú ọlọ́wọ́n bá ọba tó lára ẹ̀dá lọ́pa àṣẹ àṣẹ ọlọ́wọ́n ọba lẹ́yìn gbìyànjú láti múlò tóbi wá lọ́wọ́ fẹ́ irú yẹn ìbínú rẹ̀ ò ní múlò irú ìbínú bẹ́ẹ̀ ó sì sáwájú lọ́dọ̀ àwọn tí wọ́n dé èèyàn dáadáa kódà tóbi lórí àdúrà Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n wà nípò bàbá anabi sallallahu alaihi wasallam nígbà ayé ẹ̀ fún ọ̀gbá tí ń tà alaihi wasallam wọn gbà ṣùgbọ́n nítorí àsọ̀bíyà ọjọ́ máa wá káàdé torí pé kò sí bàbá rẹ̀ láyé máa ń káwá fílẹ̀ fún jàjẹ́ níbi bá lẹ́ni tí nígbà náà fi fara kéyà ni wọ́n fi fara kéyà. àwọn abẹ́ni wọ́n ti dùn dùn ní pé wọ́n dà wọ́n tún sí kun sáàdàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì ṣẹ́gun sí àwọn àṣẹ́gun sí. ẹlẹ́mìlẹ́ wa wà ní sí mílíọ̀sì àwọn àyẹ̀ ní abá anábì gàgà sallallahu alaihi wasallam tọ́lá wọn òbí àìmọye nǹkan ni wọ́n lò lórí wa lónìí pé ọmọ tí mo bí tí mo dẹ̀dẹ̀ sí lójú látara bẹ́ẹ̀ kọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ kí lọ́lọ́wọ́ ọ̀fẹ́ mọ́ kí ìfẹ́ ṣe àwọn bíi àpèjúwe tó dáa ọ̀làdínwá Ibrahim alayhi salatu wassalam èmi sì máa ń sọ tó gbogbo irú ẹ̀kọ́ tó wà lára Ibrahim yẹn àdínwá Ibrahim alayhi salatu wassalam gbogbo wa lọ́yẹ̀ ká ní ẹ̀kọ́ yẹn torí pé nígbà tó lọ́wọ́ bá fi ẹ̀ṣẹ̀ ilé àdínwá Ibrahim kò fi pamọ́ ta lọ́wọ́ bá pè bàbá rẹ̀ ní yá min al-ilmi ma lam ya'tik irú mà tí ò sí lọ́dọ̀ rẹ ti wà lọ́dọ̀ pàtẹ́mì tẹ́lẹ̀ tí mo sọ. kí ló ti lọ máa dáadáa tó fẹ́ràn òbí lóòótọ́ ni ọlọ́run fi súnà yìí ni ó fi ẹ̀sìn tó lálàáfíà yìí tó wà máa di sápamọ́ báwọn òbí ẹ̀ torí ká má bàa bí oṣù eléyàn ò fẹ́ràn àwọn òbí ẹ̀ kò fẹ́ràn torí téèyàn lè fi ṣe dáadáa sí wọn tó tóbi jù òun ni kékeré gbogbo àwọn àdádálẹ̀ nínú tó lè kọrí ibú bá wọn wájú ọlọ́ tó wà lọ́wọ́ wọn bóòlọ́ lọ́wọ́ ṣe tó mímọ súnà ti ń gbà lọ́wọ́ wọn ẹ wọ ààyè oríṣiríṣi ní àmìyá kí ọlọ́run fún ọ nípa Ibrahim ní Ibrahim Ibrahim kí lọ sọ ó ní ilẹ̀ bàbá mi ó sọ fún bàbá ẹ̀ àti àwọn èèyàn jẹ́jẹ́ bí wà láwùjọ pé níbulẹ̀ jẹ́ láwùn sàtẹ́lẹ̀ jókòó tì wọ́n ti lọ alẹ́ yìí nàbà Ibrahim ìlúkọ́lá ìyá mi ìwàkọ́ mi máa ọlọ́run ní tún ó tún rán alẹ́ tí kí ọyẹ́ èdè àlọ́bí sọ́lá alẹ́ ọ̀sán ọlọ́mọ káfáwọn èèyàn ìgbà táwọn ènìyàn Ibrahim sọ fún bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ wípé kílẹ̀ ìjọsìn fún ga kílẹ̀ ìjọsìn fún níbẹ̀ yẹ anábíwá Ibrahim alayhi salatu wa salam kò sí èméjì ń bẹ̀ pé n ti ń ṣe ọ̀tẹ́ bàbá rẹ̀ lọ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ̀ ọlọ́run lórí ọ̀tẹ́ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anábíwá Ibrahim wò fi nǹkan yẹn lẹ̀ kọ́lẹ́ yìí pé nítorí pé nu bàbá mi ò lọ sí tinú òbí ìyá àbí bàbá kan bá dùn sí ẹ̀sìn ìyá máa dúró tọ́ lórí ẹlẹ́yà ni o èyí ọmọ ṣe lọ ni o torí wípé ọlọ́wọ́ bá lò wọ́n ní sábàbí àti bíyàn ṣùgbọ́n kì í sáwọn ni wọ́n dá yẹn ní ọ̀rọ̀ pàdé ọ̀gá tí wọ́n sọ yẹn dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀nà táwọn èèyàn tó ń gbà aṣọ ìdá ọlọ́wọ́ bá di ìwòsà lónìí níbi pé mi ò fẹ́ ṣe òbí mi yóò wà ní sáwọn òbí ẹ̀ torí tọ̀ gúútù ní gbogbo téèyàn bá ń tẹrí bá fún téèyàn ń gbọ́rọ̀ sí ilé ìyá sọ́lọ́mù ló bá gbọ́ra rẹ̀ gbà. mo rò gbọ́dọ̀ mi ò yẹ kó yé wa. ọlọ́run bọ́ wọlé tó mọ̀ ẹ̀yọ́ sọ àná. gbogbo wa yà wọ́n pátá àbí ìlà lónìí. táwọn a bá fẹ́ràn wọn lóòótọ́ ìtọ́nà ọmọ pátó láàrin ká ní oyé wa ilé ẹ̀sìn agbọ̀rọ̀ gbìyànjú ká ṣe wá sí ẹ̀fìn. gẹ́gẹ́ bí tànàbí wa ìbọ̀wọ̀ nínú àlejò sọ̀rọ̀ bàbá rẹ o bàbá rẹ ní jìnnà sí mi ìfẹ́ rí ọ tí ẹ kọ́kọ́ yẹra fún mi náà bí òbí mi ló ti sọ pé wọ́n kọ́ ọ lọ́nà bàbá rẹ ló wọ́n sọ lóko làárùtù máa ń nàkà láyé láǹtà dáì làárùtù máa ń nàkà tó a fòpin sí tó ń sọ ní sọ lóko tá a bá sọ̀rọ̀ wípé rídọ̀ ọ̀rọ̀ ìyọ́dọ̀ tọ́lọ́run jẹ́ bó ṣe wà ní asáwà ọ̀dọ́lẹ́bù ni wọ́n ẹgbẹ́ ìyọ́nú ọlọ́run níbi ìyọ́nú òbí ló wà òun ni tó bá jẹ́ pé tí yọ òbí nínú ó sì ní ní tọ́yọ́ lọ́wọ́ bá nínú mo wá ìrìnjẹ ìbínú ọlọ́run bẹ níbi ìbínú òbí nígbà tí òbí bá bínú lórí ìtọ́lọ́wọ́ bá bínú sí kì í ṣe pàtó bí bínú òun tọ́lọ́wọ́ bá yọnu sí gbogbo àti yàtọ̀ láàrin méjèèjì ọlọ́run fún ọ̀la ìtòrò ẹ̀ ń sọ àlọ́ ẹ̀já máa bá sí báàbù tó tẹ̀lé báàbù tó tẹ̀lé ni báàbù bẹ́rẹ̀ ohun báàbù ti ń sọ̀rọ̀ nípa kéèyàn máa ṣe dáadáa sí ẹ̀yà àyèmọ́mù ìbùkọ́rí yóò alẹ́ yọ̀ fún ọ̀tọ̀ lọ mọ́mù ìbùkọ́rí kọ́ lọ́pàá àtẹ̀wọ̀n aya ya nípa wàsíyà àsọtẹ́lẹ̀ ọlọ́run nípa òbí méjèèjì bẹ́ẹ̀ ni àbí àbí àsọtẹ́lẹ̀ ọlọ́run nípa òbí méjèèjì ọ̀hún ni. ṣùgbọ́n nínú òbí méjèèjì tá a ní nínú àwọn méjèèjì tá a ní ọlẹ́tọ̀ sí kọ́kọ́kọ́ sí dáadáa ìmọ̀mù bọ̀kọ́rí wá bẹ̀rẹ̀ pẹ̀lú màmá torí tẹ báwo dáadáa báàbù bírì àbí oná tó wà bẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ̀ bọ̀ ẹ̀sùn sẹ́yìn báàbù bírì àbí bẹ́ẹ̀ ni àbẹ̀ bọ̀ báàbù tó sọ̀rọ̀ pàkàtì dáadáa sí bàbá ṣùgbọ́n àyẹ̀wòmù bọ̀kọ́rí ayọ̀ ìfọ̀tọ̀lá bẹ́ẹ̀ àbí gbóhùn لأن النبي صلى الله عليه وآله وسلم قدمها على الأب nítorí bá lọ sallallahu alaihi wa sallam ó ti màmá sáwájú bàbá mọ̀nàpálá yìí mi ti eléyìí tí ó máa jó yé wa wípé al-um ahaqqu bi birril walad ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí dáadáa ọmọ jù lákọ̀ọ́kọ́ ìyá rẹ̀ ṣùgbọ́n ṣé rẹ̀ wá ní wípé yóò wọ ìyá ju bàbá lọ nígbà bá dọ̀rọ̀ bí bàbá àmọ̀ sọ̀rọ̀. àgbẹ̀sọ́ tó wá túmọ̀ sí wípé ìyá pàtàkì níwájú ọlọ́run wájú bàbá lọ á sọ̀rọ̀ lórí ìyá tó bá yá. náà hadithu tó wà mí òun hadith báàzù hakim àbí àjẹ́dí kọ́lẹ́tù yá rasulullah. olóhùn bèèrè lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run adébàmù hàmà sallallahu alaihi wa mọ́nà àbábà ta ni ó yẹ kí n máa ṣe dáadáa sí. àwọn alásùnmọ́ mi pọ̀ nínú àwọn alásùnmọ́ mi ta ni ó pàtàkì jùlọ kí n máa ṣe dáadáa sí. Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallama ó ní ó mọ̀ kí. ìtumọ̀ rẹ̀ ni wípé ṣe dáadáa sí nínú o màmá rẹ̀ màmá rẹ̀ ẹ̀rí kó nà sọ́ba rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tó mọ̀ ṣe dáadáa sí ní ta ni màmá rẹ̀. alákọ̀ọ́kọ́ àwọn àfáàjọ yọ wáyé pé èdè tí wọ́n fi ń pe ohun mọ̀ ní ohun mọ̀ òní nítorí pé aṣílò ọmọ tá a bá bí màmá rẹ̀ torí pé àìkú mú gangan nínú èdè lárúbáwá aṣílò ìpìlẹ̀ ìyẹn náà ló fà á tóbi jẹ́ ọjọ́ yìí lọ lọ́wọ́ ọba tó láàrin lọ́wọ́ ọ̀pọ̀lá ní pé wọ́n kà ní ohun ìpọ̀rọ̀. لتنذر أم القرى ومن حولها nítorí kò lè bá a máa ṣe kìlọ̀ fún ìyá àwọn ìlú ìyá àwọn eléyìí tó ṣe kó nípìnlẹ̀ wọn àtẹ̀tí mẹ́ ètè tiẹ̀ ti bẹ̀lẹ̀ báyẹ̀ ti bẹ̀lẹ̀ bẹ̀rẹ̀. ìyá ìpìlẹ̀ ni fàbádà àbí ànàbí yóò sallallahu alaihi wa sallam. ànábì fi yà bẹ́ẹ̀. ó ní kóòlù tó man àbáwọ̀ ilé ànábì sallallahu alaihi wa sallam. ta ló ó pàtàkì sí kí ẹ tó máa ṣe dáadáa sí i anabi muhammad sallallahu alayhi wa sallam anabi tó ní ummak màmá rẹ ìyá rẹ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yìí pé anabi sallallahu alayhi wa sallam àní taani ó yẹ kí n máa ṣe dáadáa sí anabi muhammad sallallahu alayhi wa ní ummak màmá rẹ lẹ́yìn ìgbà yẹn ó tún wá béèrè wípé ilé Ànábì sallallahu alaihi wa sallam àníta ni ó tún yẹ kí n tó máa ṣe dáadáa sí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní àbá àbá lẹ́lẹ́kẹ̀ ló lẹ́lẹ́kẹ̀ táwa wò dáadáa àárín ibi Ànábì Muhammad ti màmá ṣáájú lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́kẹ̀rin ló tó sọ bàbá àwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ nípa hadithi yìí wọ́n ní àníbà Muhammad sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ nítorí wàhálà mẹ́ta kan bẹ ìyá nìkan ní máa dá a lórí ọmọ wọ́n ní tó bá a ó wá ní tó bá ti pẹ́ nìkọ̀ọ̀kan wà yìí náà a máa ń ronú sí àlùkùránì dáadáa wàhálà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run sọ ní kùránì ọlọ́run wà wà sọ́yìnà ìsáná ìwádìí ọlọ́run ni a sọ àsọtẹ́lẹ̀ apàṣẹ fún ọmọ nìyàn kọ́ sí dáadáa sókè ẹ̀mẹ́dẹ́gbẹ́ níbi wàsíyà yẹn ọlọ́run kọ́ àmì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹjọ́ sí dáadáa sókè ẹ̀mẹ́dẹ́gbẹ́ nígbà tó wá yá ọwọ́ apá àwọn kankan sọ. àwọn tọ́já sọ yẹn àwọn wàhálà ẹ̀sà ìyá yìí yorùbá láyé mi ti àwọn wàhálà ẹ̀sà ẹ̀sà ìyá yorùbá ìyá ló dá wàhálà wọn ṣe tó yẹ kí bíhà bíhà pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ̀sítẹ̀hẹ́kù ìyẹn ló jẹ́ kí yàrá náà kó lẹ́tọ̀ọ́ sí títí síwájú lórí ìṣe rárá ó ní hamalatuhu ummuhu wahnan ala wahnin wàbí sọ́lọ́kọ́ yàrá yìí ó ní yàrá rẹ̀ ní oyún wáyé lórí kíkọ́lẹ̀ lórí kíkọ́lẹ̀ tóbìnrin bá ní agbára dáadáa tí oyún bá dé tọ́lọ̀ ọmọ ọba fún yóò láàmú agbára rẹ̀ ò lè tó bó ṣe lágbára síwájú kó tó lóyún ẹ tọ́lọ̀ bàbá fún oyún dà láàmú lọ sọ̀rọ̀ tọ́lọ̀ bàbá fún oyún dà láàmú agbára ni ò lè tó bó ṣe tó kó tó lóyún ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá wá fi oyún dà láàmú yóò sùn ọkọ̀ ṣé títọ́jú ọmọ ọ̀rọ̀ ẹni lọ́sọ̀ àbí máa mú kí gbogbo para ike para jẹ́ ti lọ létẹ̀ sọnù ìbẹ̀lú kújọ́ ọmọ ọ̀rọ̀ ọ̀tọ̀ sọ̀rọ̀ àbọ̀rí fún mi lónìí ẹnu ọ̀rọ̀ táwọn atọ́ kìkì tó ẹ pé ẹlòmí kẹ̀kì rí kẹlẹ̀kẹ̀ ó lè bí nígbà tí ìyàwó rẹ bá tó bá fọ rẹ́gẹ̀rẹ́gẹ́ ìgbà orí tó tò ní kó tó bá lè ti mú ní ọ̀pọ̀ pọ̀rọ̀ tọ́ba wá bí ìtàn tó lé ní ọlá tí ọ̀wá dìde lórí báàbù bá lọ́wọ́ láàánú ọ̀tàn rẹ̀ jẹ yàrá rẹ̀ ó rùn níbi pé tí ó rùn tí ó rùn bí ní àjẹmọ́lá yọ aṣọ ìbí lọ ṣé ẹ mọ̀ pé tẹlomi tó bá ṣe ní ọlọ́run fi oyún dà láàmú èèyàn máa máa padà máa dìyàwó téèyàn máa rò bá tó máa ṣe rẹ̀ tó tó fọ́sọ ó tó fọ́sọ ìtọ́ nígbà ọlọ́wọ́ àpò òòlé ní ọba àbúrò rẹ̀ wá kó àwọn àràn lọ yàrá kan lọ gbà ọlọ́wọ́ ọ̀tọ̀ ẹ̀ kọ̀ wá ní ilé lọ pé ẹ̀ẹ́dẹ̀ lọ bá rẹ̀ wá kọ́ mọ̀ ọ̀rọ̀ nínú yàrá kan ìgbà ẹ̀rẹ́ ti sọ fọ yàwó ìgbà ẹ̀rẹ́ bó ti pẹ̀lá búrò tí ó ta ọkọ̀ tí ó tò náà dáadáa bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ìyàwó nù yẹ́ máa rò bá yóò lébi lébi lébi ọ̀là àbọ̀lọ́dún ẹ̀ yóò láti lè lọ wọn tí ẹ bá rí obìnrin tọ́lọ́ bá fi oyún dà láàmú ee ọlọ́gbọ́n bá ṣe rọrùn fún wa kò yí sí o tí ẹ bá ní kò yí sí ìtí ń jẹ́ bẹ́ẹ̀ gangan àwọn obìnrin ẹran obìnrin rẹ̀ látijọ́ tí tẹlòmíì tó ti dúró báyìí tí ìdíjọ́ tó bímọ kò gbádùn kò gbádùn kò lálàáfíà tí ẹ̀ bá mú wàhálà ti bẹ́ẹ̀ lásán ó tó lọ́tọ̀ ẹ̀já wa fẹ́lẹ́ rẹ̀ wàhálà ẹlẹ́ẹ̀kejì ó ní wàhálà àjọ tó obìnrin bá fẹ́ kúnlẹ̀ tí ó bímọ. mo ń bẹ́ẹ̀ nìkan ẹnìkan ó ní tí obìnrin tó bá ti ìdààmú tí ojú ẹ̀ máa ń rí kọ́ ọmọ tó ń jáde lára kò ní gbà kọkùnrin kan tó lóhun tó fẹ́ sọ̀rọ̀ ọmọ wọn. sọ̀rọ̀ wọn ṣé bí ọmọ ṣe bí ọmọ bẹ́ẹ̀ lọ́nà wọ́n tó bí eléyìí náà. wọ́n làwọn obìnrin tí ọ̀lẹ́kùn ẹ̀sìn tí ọmọ àwọn ọkọ ẹ̀ olórí ikú o ìgbólówó àwọn ọmọ bí ìbá ti káwọn ọkùnrin lọ́kàn stáì lọ́pọ̀lọpọ̀ ọkùnrin máa lò tó bá di pé tí wàhálà máa di ojú ẹjọ́ tó mìíràn bá fi mọ́ tí ń jó láì bàbí tí ń lọ òkè tí ń lọlẹ̀ ọkùnrin mẹ́wàá ní owó lọ́ra kiri wá ó sá lọ ó sá lọ olóòrò ẹ̀rọ bí àmọ́sì ní ẹ̀kọ́ ọmọ ọlọ́mọ wàláì tí èèyàn bá jẹ́ni tí ó máa lójú ìyẹn máa sọ fún tí ọmọ òun sọmọ yìí náà lójú bàbá lẹ́yìn oṣù wọ ẹgbẹ́ nàbílà tá a sọ fún aṣọ nàbílà ìbí náà máa fọgbọ́n yẹn lọ́wọ́ sáré kéjà bá sọ àyẹ̀lẹ́ bílà lọ́wọ́ sáré sáré lápò mọ́jì ojúbọ̀ wò lọ́wọ́ bílà làwọn yìí máa bẹ́ẹ̀ ọ̀tún sọ́látù àjà ọlọ́wọ́ bá jọ bùkátà ọkùnrin retí káàkì òkú orí ilé ọmọ yìí wọ́n náà máa mú mara wà lẹ́ẹ̀kan tí kò jú máa mú mara kó ṣe mú mara ní kò ṣe mú mara ìnira tó ní agbára ìnira tó ṣe wípé bóyá yóò tó sẹ̀mí lẹ́yìn àbí ò ní sẹ̀mí lẹ́yìn tí ó ń fojú orí ọmọ àbí ò fojú orí ọmọ ọlọ́wọ́ balẹ̀ kan lọ́mọ ẹlòmíín sì bìtì ẹ̀ òun ò fún oṣù mẹ́kùn fojú kan mọ́ta bí ọkùnrin ẹ̀ nígbà ọmọ ti pẹ́ mọ́ sọ fún o yóò máa wá ní ọmọ òun kọ́ wọn máa tẹ́lẹ̀ sí àbí wọn máa tẹ́lẹ̀ sí ní tẹ́lẹ̀ ẹ̀rọ ní ibi tí ẹ̀ sọ́lẹ̀ òun gbọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ wàhálà lórí wàhálà tí èèyàn bá ma ẹtú wa máa wò tí ọmọ ọba wa dojú ara jáde tó tún di alábẹ táwọn là lábẹ omi náà wọn tún là lábẹ o. mọ̀ṣáàpọ̀ yẹn ó ju mélòó èyí ebóbìnrin ètò ọkùnrin ò lè bá bímọ òun ni ó dàbí òun ni ó dà oyún gbèkì oṣù mẹ́sàn-án tọkùnrin mi tí ọ̀la àná kan wà láwọn alẹ́ ìhàlẹ̀ lásán ìgbọ́n ọkọ̀ lóyún ni àbí wọ́n lóyún ni jẹ́ lóyún yẹ lọ́la ó sì dojú ọta sí wọn náà fún wọn lórí kó orí ló fi máa ń ọlọ́run wà láti bẹ̀rẹ̀ ọ̀sà àwọn ní mímọ̀ sọ wípé mọ̀ṣákọ̀ ẹlẹ́ẹ̀kejì ni kí mọ̀ṣákọ̀ yẹn obìnrin máa dá gbèrè ó di tàkùdíìmù ẹ̀ méjì tàkùdíìmù alákọ̀ọ́kọ́ yẹn tá a nábì kọ́ dámà rẹ̀ wọ́n ní ìhàmì nítorí mọ̀ṣákọ̀ tó hàm. ó ní ọ̀dà ìwọ gbádùn ara rẹ ní ìgbẹ́jọ́ ń sunrun ọmọ. ara rẹ ń tọ̀ ọ gbádùn. òun náà gbádùn ara rẹ yóò wá gba nǹkan mí lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ ti ń yàn. nígbà tó bá ti ẹ̀ sùn ẹni ọlọ́run bá bọ̀ nípò nínú okùnrin tó fi lélẹ̀. wọ́n fẹ́ lélẹ̀ ọ̀ràn. ikùn sí dà nílẹ̀ wọ́n yìí lélẹ̀ ọ̀ràn. ẹ̀yin ti ṣẹ́kù ti ṣẹ́ wàhálà gidi yóò dàgbé yóò tún wá dọjọ́ ọ̀pọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà kéjà kọ́kọ́ wo pé èèyàn ń ara rẹ̀ lẹ̀ owó rẹ̀ lẹ̀ fẹ́ lómi ìgbà ìnira ni wọn kọ́ ọ̀bọ̀ lójú ara wọn ni àwọn wò àwọn yẹn gbàgbé ṣé kò tó lọ́tọ̀ ojú ara tó ń pe lẹ́yìn ọkọ ẹ̀ kò sí fẹ́ lómi ìrìn yóò sì fẹ́ yẹn lẹ́yìn ìmọ̀lára ẹ̀fà sí yòó lákòókò wò ni àdójútì yòó láàrùn ni àbẹ́wò ṣùgbọ́n àwọn èèyàn máa pè é ẹ̀jẹ̀ ṣe kankan. tàbí mi lọ́jọ́ tó bá lágbára ọkùnrin gan ni ó wà á tẹ̀ torí bí a bá ti dájú ara àwọn eh, nọ́ọ̀sì lọ dókítà náà ni ó padà wá bẹ́ẹ̀. ẹnìyàn bẹ́ẹ̀ ẹlòmí wà bí tiẹ̀ tán ìbò tiẹ̀ sí wa lọ ọmọwọ́ náà wá ẹ̀jẹ̀ òní dà téèyàn bá wọ àwọn wàhálà yẹn mọ̀ṣákọ̀ bíbí mà ó ní mọ̀ṣákọ̀ ẹlẹ́kejì tó jẹ́ pé istahakot atakadima bihi awubiha pẹ̀lú yẹn obìnrin ìyá ọmọ lẹ́tọ̀ọ́ sí kan tó ti síwájú ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta táwọn afa sọ wẹ́lẹ̀ mẹ́ta lànà bí kò dámẹ̀ ọkọ̀ dámẹ̀ nítorí àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹlẹ́ẹ̀ta Al-Qur'an mọ́ wa wàmísọ́ọ̀lù kò ní àmẹ́yìn ó náà yóò tún dá fún lọ́yàn oní ọ̀nà ọmọ rẹ̀ lọ́mú fún rẹ̀ tọmọ máa jẹ tí ọmọ jẹ obìnrin míì débi pé aya rẹ̀ ó sì kọ fìí tí èkó jáde bí ó bùrọ̀ bára tẹ́lẹ̀ o ìjọ ìtọ́ba bí ọmọ akọrin náà tọ́lọ̀ bá ní kí ọmọ tí tọ́fẹ́ léegun tọ́mọ yẹn padà dáa èkó sì máa jáde láyà aya rẹ̀ ọ̀dà ó tún wá bí méjì ọmọkùnrin méjì àwọn bí mẹ́ta ìdọ́wọ́n sí fún tọ́wà láyà rẹ̀ bí méjìlá àwọn èèyàn bí mẹ́ta àwọn èèyàn bí mẹ́rin wọ́n á máa bí mẹ́fà pọ̀pọ̀ ni kìí ṣe eré o wọ́n á máa bí mẹ́fà pọ̀pọ̀ ni ọ̀dà mi ń tọ́ máa bí mẹ́ta àbọ̀ yóò sí ìwọ́ ṣe ní ojú kò jáde ó ní wàhálà yìí náà làbá lọ ajá jẹjẹ náà làwọn wákàtí subhanallah imanu wàhálà àfọmọlọ́yìn obìnrin nìkan ni ọkùnrin ti lọ ẹlòmí ìwé fún ìyàwó ẹ lóṣù kan lóṣù méjì lóṣù mẹ́ta yọmọ àfọwọ́ ránṣẹ́ wọ ọmọ ọmọ méjì fún ọmọ lọ́yìn ọmọ mi ẹlòmí ò dènà ní ọmọ ẹlòmí ò dènà tó ń tó wáyé ọba àríwá. ìgbàjọ́ ọ̀rọ̀ yìí kan jẹ́ òní méjì ìyá rẹ̀ náà ni ọmọ ara tí kì bá ṣe pé kódà ìgbàlù mọ́mọ́ òun kódà bẹ́ẹ̀ ni pé aláàfíà tọ́lọ̀ mọ́ tó ń fáwọn òbí ibẹ̀ mọ́ ju tọkùn lọ torí tí ìbá ṣe wọ́n yìí máa sùn wọ́n yìí sùn ní ọba ẹ̀sẹ̀ bímọ tí ọmọ bá ké wá ìgbà náà lẹ́lẹ́mí ọ̀wà ní ti yàrá mọ́ wùdọ́bẹ̀rẹ̀ ló dọ́bẹ̀rẹ̀ ló kí ni yá. ariwo yóò tún ké mọ́ ẹ̀ rẹ̀ yóò tún jíjà tẹ́lẹ̀ ní ọmọ báyàwó rẹ̀ yà kí ló dé òun ọjọ́ òun sùn ọjọ́ òun sùn. kì í sáwọ́dá ṣé bẹ́ẹ̀ yà bí bẹ́ẹ̀ kọ́ wàhálà yẹn wàhálà náà ní lọ́tọ̀ wàhálà míì ní lọ́tọ̀ ó jẹ́ kóbìnrin ó lẹ́tọ̀ sí àtàkọ́lé yìí wàhálà yìí kọ́ wọn láǹkì sí wa wọ́n yìí sùn lọ́tì tẹ́lẹ̀ mi bá wá sùn tó bá ti mọ̀ kọ́mọ wọn jẹ́ gbàlẹ́ yọ wàá gbàgbé ọ̀yà sọ́mọ lẹ́nu bó bá ti ń jí o tó mọ̀ bá ń bẹ̀rẹ̀ ó tún máa fà á kò ní lè yíra padà ẹgbẹ́ ibi tó bá fi lélẹ̀ tó bá fi lè kọ́ sọ́mọ kò sí yí padà ìwọ ó sì ti pa ẹgbẹ́ tàbí ẹ̀mí fà ọ̀rọ̀ sí ọ̀rọ̀ kọ sí ọ̀la àdídì ni èdè sójà láì mọ́ àbúlọ̀ ó sì mọ́ tọ̀ sí yàrá subhanallah ó sì fi ọmọ lọ́dọ̀ lọ. àwọn wàhálà wọ̀nyẹn ó jẹ́ kó mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọ̀rọ̀ yẹn àwọn onímọ̀ ló sọ nítorí wàhálà mẹ́tẹ̀ẹ̀ta yìí in tó bá yàtọ̀ sí lórí ọmọ bàbá àtìyá ọ̀yọ̀ lọ́dọ̀ ni ọ̀gá ní ọ̀dí tẹ́rẹ̀bíyà tẹ́rẹ̀bíyà ìṣẹ́rọ̀ká ìtàbí bí a bá tọ́ ọmọ ìyá àti bàbá ọ̀dẹ̀ lọ́tọ̀ ni ọmọ tó owó wò ló fẹ́ tóbi ọba ṣe tán láti ràn ọ́ lọ́wọ́ ó dùn wọn lulú kí ẹ̀ máa lóbẹ̀ kó lọ ọ̀rọ̀ máa lè kí wọ́n rán ma ní ṣùkú ọ̀sọ́bìn tí ó ba ọmọ sàlámẹ́tì ìyàwó lè bọ́ ọmọ sàlámẹ́tì owó lè wọ̀ lọ tààrà igbó lọ lọ tààrà ṣùgbọ́n tó ń tún ọ̀dọ́ tó ń jáde láago méje tó ń jẹ màsán lóòótọ́ jáde tó ń lọ ó ń dalẹ̀ gbé àti ọ̀nà máa léèwé á máa pín sí ni wọ́n díẹ̀ léèwé wọ́n náà díẹ̀ lé ọmọ tí wọ́n ìbá kọ́ lé kò sí ni bó ṣe lé kéwù gan tí wọ́n ìlú èdè bẹ́ẹ̀ bí wọ́n ti wọ́n tọ́ba níbi tẹ́bíyà ni ìyẹn ẹgbẹ́ kọ́nà ọ̀bọ kó wà sí ẹ̀yìn méjèèjì papọ̀ ibi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run sí àwọn ọkùnrin la pọ̀jú bí ìṣúgbẹ́ mọ́jà aṣọ àbùsùn sóbìnrin lẹ́tọ̀ sí káàtì sáwájú àbí ọ̀lẹ́tọ̀ ah, àwọn kan sọ̀rọ̀ àbùsẹ́ mọ́jà aṣọ àbùsùn sọ lẹ́tọ̀ ọdún títí síwájú àbí ọ̀lẹ́tọ̀ bọ́ọ̀ bá gba ìpè ń sí ọ anúpilọ́gbọ̀ ti sáájú sọ́nà ọ̀la àlẹ́ tọ́ọ̀ bá ti gba ìgbà ti sí ọ wà kí lọ sọ sọ̀rọ̀ wọ́n dá ló jáde. obìnrin ọlẹ́tọ̀ àwọn wàhálà yẹn kọjá bẹ́ẹ̀ o ẹ̀ẹ́n yín tọ́mọ yín ṣe gbogbo ẹ̀bí tó bá rọmọ àwọn tí wọ́n bá bí ẹ̀bí tó bá bí tí wọ́n bá bí gbọ́ tí wọ́n bá wà fún lọ́yà ńkọ́ tí wọ́n bá bọ̀ ọ̀rùn ká ń kọ́ tí wọ́n bá bọ̀ ọ̀rùn ká ń kọ́ ìwọ wa lọ wá yarí àríyàn ká tó lè wọ àríyàn ká lọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àríyàn ká ni tó bá yẹ kọ́ yóò yẹ kọ́ òsì ọ̀rọ̀ àti ìdájọ́ ìṣòro yàrá náà ọ̀dọ́dọ̀ ẹ̀ ó sì lọ ìwọ́n tó ọdún yíbọ sípò mi yọ ní ọ̀dà rán mẹ́jọ bá bùsọ yé òkú sí mẹ́ ẹ̀ pàdé lásùnmọ́ àjọ mi ọlọ́run láti bẹ̀rẹ̀ lọ́sọ̀ àná ọ̀ anima Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn Islam ló dáa ẹ̀kọ́ sì wà ń bẹ̀ẹ́ ṣé wàá rí nígbà míì téèyàn bá ń kà tàbí ń jọ ní pẹ̀sìn Islam tí ò bá gbìyànjú láti máa wádìí ìjìnlẹ̀ àwọn àyíká ọgbọ́n tí ń bẹ́ẹ̀ bí àwọn tẹ̀sẹ̀ yá Islam kò ní yẹ kò ní mọ̀ ilé òjijì ọjà pé ń tọ́ dáa ju tí mùsùlùmí máa jẹ́ nínú ìgbésí ayé ẹni kọjọ́ máa ga torí bọ́ ọ bá ti jọ́ máa kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ̀sìn Islam ìfẹ́ ẹ̀ ló sì máa tóbi sí lẹ́nu ẹ̀ torí pé kò sí nǹkan tó máa ṣe báyìí tó ní máa ọgbọ́n tàbí ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ ìyẹn máa jẹ́ kéèyàn orí láńlá pé à ń sẹ̀sẹ̀ bá a ṣe bá a tó iná àtẹ́wọ̀ ọlọ́pàá náà bá níyàwó tá a bímọ táwọn ọmọ bá sàwọn dáadáa míì sáwọn ìyàwó ó lè dá nǹkan lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ àdíṣe yìí à ń bọ̀ wá bí wọ́n ti bàbá náà o torí ìjọba bá gbogbo ọkùnrin lọ́gbà yìí sí pé obìnrin lẹ́nu ìjọ bá sọ̀tọ̀ ọkùnrin náà tàbí bò ní ọjọ́rọ̀ sọ̀rọ̀ tọ́lá àwọn alátọ́ àjẹ́ ṣe pọ̀ kòmílì kòmílì ẹgbẹ́ jẹ́ ní tí ìmá sọ ẹ̀jẹ̀ jáde rẹ̀ tàbí sí wàhálà lórí ọmọ tọkùnrin ẹjọ́ ìdìbò ayé mẹ́fà lẹ́yìn ìgbà náà bàbá rẹ̀ súnmọ́ akọrọba fàlẹ́ akọrọba ara dídẹ̀ ẹ̀sìn Islam yẹn alẹ́bàá Muhammad sallallahu alayhi wa sallam ó ní lẹ́yìn náà bí àwọn ènìyàn bá ti súnmọ́ ọ̀sìn bí àwọn ènìyàn bá ti súnmọ́ ẹ̀sìn mùsùlùmí fẹ́ẹ̀sì ọlọ́run bàbá tó rà rẹ̀ kà yé tí ó bá ṣe dáadáa. ó gbọ́dọ̀ mọ̀ wípé wọn ṣe dáadáa kó òun gba láadáa tó kò ṣe dáadáa ara àdánwò ilẹ̀ Yorùbá tó le jù òun nìyẹn táwọn èèyàn bá fẹ́ ṣe dáadáa wọ́n ó fẹ́ràn kan ṣe dáadáa síta kára ilé ọmọ àgbọ́ kí wọ́n ṣe dáadáa báyìí ẹlòmíì bẹ a máa kọ́lé fara a máa ra mọ́tò fara a máa dá sọ sára àta a máa ṣe tó bá fara kan àwọn èèyàn sì bẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n rà mọ́ wọ́n wà máa rìn yẹn ní ìyẹn rẹ̀ alásùnmọ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ sí lágbájá náà lágbájá lẹ̀ ló ṣe báyìí tó fi lè ṣe sá ẹlòmíì bá àìgbésùn yìí rẹ̀ lórí igbó ni ó ti ṣe dáadáa ó bá lórí àwọn òbí ẹ̀ kò lè ṣe dáadáa táwọn òbí ẹ̀ àwọn òbí olóbi mi bẹ́ẹ̀ ti ń sáwọn dáadáa sí ẹgbẹ́ ẹlẹ́bí bẹ́ẹ̀ ti ń ṣe dáadáa sí ẹ àmọ́ tó rí mẹ́mẹ́ rí pé gbogbo ládá tọ́mọ ẹ̀yẹ́ nìyẹn ń gbà lórí bó ṣe dáadáa ṣé ara àta kò tó ládá tí ń bẹ lórí ṣe dáadáa sára lé tí wọ́n bá ti mọ̀ pé yàn nínú ìsìn wọ́n mọ̀ wá bí yàn léèrè jẹ́ wọ́n bí níjọ́ tó bá wà fún níjọ́ tí ọba sí ní oṣù jẹ́ wọ́n bẹ̀rẹ̀ mọ̀ kọ́lọ̀ ń jẹ́ káwọn èèyàn lè wá máa béèrè lọ́wọ́ tiẹ̀ kì í ṣẹ̀tú ẹ̀ ọlọ́run kà ṣe bẹ́ẹ̀ fún ẹ Yesterday. Yesterday. So hard man. ṣe é nígbà tó lọ ṣe orin fún tó ní nàmá tó o ẹ̀yìn tó nítorí fi bá wa. máa ma pé tọ́lọ̀ ṣe fún mi tọ́yà tí ò ṣe ẹ̀fẹ́ ṣe pẹ́ tọ́ nígbà tí aṣáájú làlùbá ní ìgbà ní ọ̀sẹ̀ ọ̀tọ̀ wà tí wọ́n fi wọ́n sáwọ́. wọ́n a máa ń ṣe hálkọ̀ ní àìsílò nábàbí ní màdínà. ẹnìkan náà ń bẹ náà tó ń dàmọ́ sá ní jáwé ìsàmì àgbàdà wọ́n a máa ń ṣe dáńsù ní àìsílò nábàbí. sheikh abdulaziz bin baz àwọn ni olórí jáàmíà wọn ti di mọ́tò ìgbàgbà ṣùgbọ́n àwọn olórí gbogbo jámẹ́ sàmìyà àwọn náà máa ń ṣe hálùkọ̀ nínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ànábì náà ni ó sọ̀rọ̀ náà tẹ́ ẹ máa wọnú mọ́ṣáláṣí ànábì báyìí tẹ́ ẹ máa wọ hálùkọ̀ sí àlùbáyé báyìí àwọn èèyàn lọ níbi yàrá tẹ́ ẹ bá wo ti àbá yẹn náà ní ìrántí ó bọ́ wọn ní o àwọn èèyàn lọ níbi yàrá tẹ́ ẹ bá ní ṣe ṣé gbogbo bá ṣe ẹ fọwọ́ ẹ máa tó fẹ́ jẹ nìkan ọ wà bá ṣe ní ọba sí ibi tí mo fẹ́ lọ ni o bàbá gbogbo tó mi àyè bẹ́ẹ̀ yẹn wọn. ẹ̀ bá wọn ṣe ń pọ̀ alùpùpù wọn alùpùpù ní èkó wọ́n á ń ta wọ́n ti ní wọ́n ní ni wípé ẹni yẹn ní èsì tí mò ń bá ti fún èdè ẹsẹ̀ pé ẹni gangan ló sọ onígbẹ lọ́ọ̀lì káfá dùn lọ èyí ò tẹ èyí wọn yọ sọ. ọlọ́dì máa ń darí ọkàn àwọn èèyàn sọ́dọ̀ yìí níbi ó ń darí ọkàn wọn sí lọ́ọ̀lì káfá dùn lọ́ọ̀hì èyí ò tẹ èyí wọn yọ sọ. ẹni tó bá wù ní mọ́ fún tó wù tí ó fà wọn. ìbáwọ̀ yìí ti sèkùn tí ìlú jáde ẹ̀mí ìjẹun yìí ṣùgbọ́n àlẹ́ àwọn ló wà ń tọ́lọ̀ ń bá ilé sí fún èèyàn kan kìí sòun ló lẹ́kọ̀ọ́ sí ilé ọmọ wa wò pé yẹ ìṣàwọ̀ à bẹ́ẹ̀ ni àka asekeni ni nta asekeni fún tàbá àwọn tó bí a ní ọlọ́run kàn sí fún ọ ni àwọn tí wọ́n bí ọ tó fi dàbá wọ́n bí ẹlòmíì tó yàtọ̀ sí ọ̀nà tí ò rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ ọkọ́ ìwọ́n ni lọ lé ọlé ẹ̀kọ́ nílùú ni wọ́n ti kẹ́kọ̀ọ́ tí àwọn tí wọ́n lọ afáàdì ń bẹ̀ lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n rí sí tí irun wọ́n kà pà lásán èèyàn gbọ́dọ̀ di ẹsẹ̀ mi kéèyàn máa mọ̀ wípé téèyàn bá ti ní ẹlẹ́mì lèyìn fi máa rí wípé èmi mò ń ṣe dáadáa sáwọn èèyàn ọlọ́run kan ṣe dáadáa sí ọ náà ni ó ń ṣe díẹ̀ nínú dáadáa tó lọ́n ṣe sí ọ sáwọn èèyàn kẹ́ẹ̀ṣẹ̀ tọ́ ti ẹni kọ́ máa dá kángbẹ́kángbẹ́ torí àwọn tí ò ní nínú yí arábì nítorí wọn lọ́wọ́ bá fi ń kẹ́yìn kẹ́yìn ó lè mọ̀ fún un tòròsàkó náà bí àwọn torí wọn bí sábà bí kí n lọ́wọ́ mi sáàsì kí fẹ́ yìí ẹ mọ̀ fún wọn wọ́n ní pé wọ́n mọ̀ pé lẹ́ẹ̀ bá lọ fún twenty naira wọ́n mọ̀ pé àwọn ah, ọmọ ẹlọ́rin wọ́n tó wá ń jọ mi tí wọ́n wá ń jọ mi tó bá wà níjọ́ mi kò fún wọn tí ọba sí níjọ́ mi fi wọ́n ẹlẹ̀ tó fún wọn bí òsì tí ì bá sàwọn wọ́n mọ̀ pé kò sí lónìí alonso lálẹ́ wálé sọ́la ti lo oògùn kárí pẹ̀lú àwọn sáà mi bá kó oògùn nínú Ah, ìgbélé bọ̀ ẹ̀rí nǹkan gbogbo mọ̀lẹ́ ànábì ó fa ní nǹkan yìí wọn bá já ànábì ọgbà wọn bá já ànábì kí wọn bá sùúrù ẹ fi mílẹ̀ wọn bá tó lọ aṣọ ànábì lọ́rùn kí wọ́n lọ dáko wá fún méjì bí kò tó lọ wọn fa aṣọ ya máa lóun sọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ayọ̀ tó bá ṣe wípé ọ̀rọ̀ ó ní àwọn agbó ibi tẹ̀wò tó wù yìí tó bá fi ọ̀rọ̀ gbogbo wọn ẹ kí gbogbo wọn fún ìtayányá tó jẹ níbi ìlà yàrá ló tó bẹ fà sọ̀rọ̀ mi ilẹ̀ anábì nù sallallahu alaihi wasallam kí wàá là wá ẹjọ anábì sallallahu alaihi wasallam ó ní súnmọ́ àkọ́rọ́bá àkọ́rọ́bá báwo èèyàn bá ṣe súnmọ́ yẹn sí owó tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ sí dáadé yẹn sí eléyìí tó burú jù ní wípé ẹlòmíì ò lè ṣe dáadáa sọ́mọ àtìyàwó ó sì dáadáa sára pa bẹ́ẹ̀ ayé ẹ̀kọ́ ìyàwó rẹ̀ kọ̀mọ̀kọ́ lọ́nkọ́ kọ̀mọ̀ ní àṣà tí ò ní ìlànà aláṣẹ ọ̀tọ̀ kọmọ tó wà nípa tí ń bẹnu ọdá wọn ṣùgbọ́n kì í ti pé òsì ọlọ́lọ́wọ́ yẹn owó tó ti wà lákàntì àgbómi yóò ní tó ń bá lọ ra kí wálé òun wọn mọ̀ owó ti wà lọ́wọ́ yóò lọ́mọ ìlú yóò kàn máa dìmáàdì ní àwọn obìnrin wọn gbọ́dọ̀ wọn kàn máa dìmáàdì tí ọwọ́ ayé ti lọ́dọ̀ rẹ̀ ní kó wá gbé dìmáàdì rẹ̀ lọ ọlọ́wọ́ wọn láti bẹ̀rẹ̀ ọ̀sán àwọn nínú àṣìkò gẹ̀rẹ́dà ẹ̀wọ̀ ọjọ́ tilẹ̀ já tó báyìí nítorí àwọn tó bá ní ìbéèrè hadith tó tẹ̀lé ìyẹn náà ló sọ wọn hafa ṣùgbọ́n ṣe àlọ́ àkà ní ọ̀sẹ̀ tí mo ká lọ sọ́lọ́ lọ́wọ́ ala Muhammad sallam táwọn ẹni ní ìbéèrè kò yẹ náà wàá tó wà zá àkómọ́ náà